Ẹ ká, ẹ káalẹ́ o. A kí gbogbo yín pátá níbi tí ẹ ti ń wò wá nílé àti lóko. A kọ́mọdé, a sì kí àgbàlagbà. A káwọn bàbá wa, a káwọn màmá wa, àwọn ti Amẹ́ríkà, àwọn ti Canada àwọn ti UK, àwọn ti Dublin, àwọn ti Scotland, France, Denmark, Italy, um, Croatia, Poland, Portugal, Switzerland, Finland àti Sweden. Um, mo kí gbogbo yín pátá, gbogbo ẹ̀yin èèyàn wa láti Asia náà mo kí yín láti gbogbo ilẹ̀ adúláwọ̀ tó ń ṣe ti Áfíríkà mo kí gbogbo yín gbogbo yín ni mo extend the green tea mi sí pátá mo dẹ̀ gbà Ọlọ́run gbọ́ wípé gbogbo wa pátá la máa gúnlẹ̀ ayọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ tèmi òun ni bàbá confam jp mo dẹ̀ máa ń sábà ń tẹnu mọ́ wípé eh, ọdún ni mí mi kì í ṣe àìmọ̀ fún olóko. bí n bá ń lọ béèyàn ò bá kí mi ìyẹn ò ní pé wọn ò mọ̀ mi o wọ́n kàn lè jẹ́ onílara ènìyàn ni. Hmm. Bí kò bá wá sídìí náà, obìnrin kì í jẹ́ kúmólú. Hmm. Ẹ̀yin èèyàn wa, níbo la wá fẹ́ bá já sí báyìí? Lórí fídíò tí a ṣe lórí ọ̀rọ̀ Daily Genesis. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń wò ó níwò wípé nọ́mà ni ò bọ́n ṣe máa wò ó nìyẹn. Àwọn onílara ènìyàn máa wò ó bẹ́ẹ̀ pé bóyá à ń envy wọn. Èmi ò envy ẹnikẹ́ni. Èmi tó jẹ́ wípé kékeré tó wà lọ́wọ́ mi ti tó mi mi ò lépa nǹkan tó tóbi. ìdí tí mi ò dẹ̀ ṣe lépa ohun tó tóbi òun ni wípé kò sóhun tí mo mú wá sáyé o kò dẹ̀ sì sí ohun tí mo máa mú padà lọ sọ́run. Onílàákàyè ènìyàn òun ló lè fọkàn máa bámi lọ. Mi ò sọ wí pé kán má ní ọlá, mi ò ní kán má ní owó. Bí àwọn ọ̀jọ̀gbọ́n bá gbọ́ nínú fídíò tí mo sọ̀rọ̀ nípa Daily Genesis yẹn, ẹ̀ ẹ́ rí pé mo ní well olówó jù wá lọ, ọlọ́lá jù wá lọ, ó mọ̀yàn jù wá lọ, gbogbo nǹkan ẹ̀ wà okay kí ló ń wá dídìí ọ̀rọ̀ politics? dúró sí area tọ́lọ́run fi ẹ́ sí táwa gan wò lọ́ọ̀kan wípé àá ah, ọlọ́run máa ran ọ̀ránṣẹ́ yìí lọ́wọ́ wípé ṣe ń sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ gan àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ nígbà mi onílàákàyè èèyàn náà ló lè yìí tí mo dẹ̀ sọ tí mo fi tó sọ tí mo fi jáde yìí náà dẹ̀ kẹ̀rí náà bó ṣe sọ yẹn náà onílàákàyè èèyàn ló lè yí ẹni tí kò nílàákàyè ò lè mọ̀ wípé ibi tó ń lọ nìyẹn. so therefore àwọn tó wá ń wò níwò wípé bóyá baba confam eh, ó ń lára délé genesis ni you are doing mistake nítorí wípé jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ mi ò lówó o ṣùgbọ́n mi ò yá owó bẹ́ẹ̀ ni báǹkì ò lè sọ fún mi pé mo wá yáwó lọ́wọ́ òun rí. ìdí tí mo fi rọra dúró jẹ́jẹ́ mi ní ẹgbẹ́ tí mo wà yìí òun ni wípé bí mo fi gbogbo ayé yìí kó gbogbo ẹ̀ jọ ìjọ tí n bá ti kú ìjẹ́ náà ni gbogbo ẹ̀ dópin. olórin yẹn kọ wípé bí mo bá lówó máa kú bí mo bá lọ́rọ̀ máa lọ. ọjọ́ ọjọ́ kan máa fàyè yìí sílẹ̀. Si asán asọmọ àlàyé jẹ olórin kan ló kọ bẹ́ẹ̀ àwa ojú kékeré lọ báyìí táwa ti gbórin yẹn ṣùgbọ́n nílàákàyè ènìyàn nìkan náà lórin yẹn wà fẹ́ni tó nílàákàyè a ò kó o má kọ́lé o a ò kó o má ra mọ́tò o a ò kó má ṣe nǹkan sílẹ̀ fáwọn ọmọ o ṣùgbọ́n máa rántí wípé gbogbo ohunkóhun ká ní láyé yìí àní a ò mú nǹkan kan wá a ò sì ní mú nǹkan kan lọ má wàá kó nǹkan tó máa kó wàhálà má kó nǹkan tó máa kó wàhálà bá ẹ má kó dà sílé nǹkan tó máa jẹ́ kó ní problem lọ́dọ̀ ọlọ́run tó bá ti kú má kó dà sílẹ̀ kó lóun ní property it's good to have ilé tèèyàn ọkàn ẹ máa balẹ̀ wàá kúrò lẹ́nu wípé láńlọ́ọ̀dù ó wá ń pariwo lé ẹ lórí wàá kúrò ńbẹ̀ nínú ẹgbẹ́ yẹn it's good i am telling you mi ò dispute ẹ it's good to have a car it's good to have good things but listen to me gbogbo àwọn ohun tá a wá ń sọ yìí máa ronú ẹ wípé kò tá a mú wá sínú ayé kò sì sí ohun tí ó máa bá wa padà sọ́run. Kò sí. Hmm. Sọ ọ̀pọ̀lọpọ̀ wa ń wò níwò pé ah, bàbá Confirm tún ti dé. Àwọn tó dẹ̀ ń wò bẹ́ẹ̀ yẹn, àwọn onílara èèyàn, àwọn tó jẹ́ wípé nínú ìwà ìbàjẹ́ làwọn ti ń jẹ làwọn tí ń mu tó bá wá rí èèyàn kan tó dìde láti fẹ́ dá wọn lẹ́kun ìwà ìbàjẹ́ yẹn abẹ́rẹ́ sí ń pín tiẹ̀ lóríṣiríṣi orúkọ tí wọn ò fẹ́ pé tó bá ti ń hùwà ìbàjẹ́ tó wá ti dùn mọ́ kì í fẹ́ kúrò níbẹ̀ nítorí ẹ̀ ló ṣe máa rí wípé àwọn àgbàlagbà wa ẹ sórí òwe tó rí yẹn ìwọ ló sọ òwe nù mo máa ń sọ gbogbo ìgbà òwe òun ni bíbélì ti wà nísìnyí ọmọ àlè ló sọ òwe nù nítorí ẹ̀ ló ṣe pé ọmọ àlè nìkan ló lè fi ọwọ́ òsì júwe lé bàbá rẹ̀ òwe náà tún nìyẹn o <laughs> ṣe bíbélì tó wá rí yẹn òun ni òwe tí wọ́n wá rí yẹn òun ni bíbélì wa ti sìn yìí ìwọ lọ dáadáa ìwọ tó jó nílà káyé yàn lọ gbé òwe jáde tí kò pé wọ́n lọ mú jáde òwe lọ gbé òwe jáde ẹ jẹ́ kó lè ẹni àwọn viewers mi gan jọ mo bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú ọlọ́run ìwọ tí ẹ sọ òwe kan type òwe kan tí kò bá correct I want you to type it all my viewers ìwọ type òwe kan kó o fi ránṣẹ́ sínú comment section kó o wá wò bóyá òwe yẹn ò correct òwe tó rí yẹn òun ni atọ́nà wa gẹ́gẹ́ àwọn bàbá tí wọ́n dẹ̀ sọ òwe náà wọ́n sọ ọ́ through the inspirations of the Almighty kò easy kéèyàn kọ́pùlù gbogbo orú nǹkan yẹn pọ̀ kó dẹ̀ di nǹkan kọ́ wa máa ní ogún ọmọ kékeré ṣó ń gbọ́ mi òun ò lè ṣeré fógún ọdún bó dẹ̀ ṣeré nìyẹn it is confirmed àgùntàn tó bá ti bá ajá rìn wọ́n ní pé ó máa jẹ̀gbẹ́ ni torí ẹ̀ ló ṣe rí wípé délé genesis gbogbo ìgbà tó fi ń bá wọn k1 the ultimate rìn àwọn das ẹ̀kan rí wọn ni you call them pastors sọ pé ìránṣẹ́ ọlọ́run lèmi náà mo máa ń sọ fún yẹn lẹ́ṣẹ̀ ni mi even in the church if you watch me on sunday i tell them that i am a sinner ṣùgbọ́n sẹ́ tó bá wá ń tọ́ pé ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí mò ń sọ yẹn lọ gbàgbé ẹ̀ tí n bá lanu kí n sọ̀rọ̀ fún yín òtítọ́ ni mi ò báyàn parọ́ láyé mi ìyá kan ń pè mí ní àná mo sì mọ̀rọ̀ yẹn lọ̀rọ̀ kan ló ń débi tí mo sì ń dọ́rọ̀ yìí o bó ṣe pè mí lánàá nìyẹn mi ò tiẹ̀ mọ̀ mọ́ láti UK ẹ̀ ló ẹ̀ ra kíní kan tí bàbá kan fáwọn lẹ́mìí ni ó ní à kí má bínú o ìdí tó ń ṣe pè mí padà mọ́ ni wípé ọmọ òun tó ń fẹ́ ṣe nǹkan yẹn fún yẹn ó múnú bóun <laughs> dẹ̀ ti send owó see me. i think it's hundred thousand naira i think so tí kì í ṣe oṣù mẹ́sàn-án <laughs> èmi ti pèpè àṣẹ mo ti gbéṣẹ́ lọ sí DHL ó tiẹ̀ tún pé èèyàn kan gan èmi wà lórí òkè ńgbà yẹn ní December ó pé èèyàn kan gan tó dé lọ́fẹjọ́ mi sùn pé ah mi ò gbé kọ́ọ̀lù òun kò dẹ̀ pé tèmi bá wà lórí òkè èmi ò forí òkè pa owó èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ẹ báwọn wòlíì kan ṣe máa máa forí òkè máa pawó àwọn wà lórí òkè twenty one tó máa máa dá wàhálà lẹ sáwọn èèyàn lọ́nà ẹni tó lówó tó máa máa kó wà no orí òkè tèmi èmi èmi ọlọ́run gbé kalẹ̀ ní to liberate people but mi ò ń gbé call tó lè já wọn bíi ẹni tá a gbé kó fóònù fún ìyẹn á gbé call kó lè má tètè nǹkan tó dẹ̀ sọ lè má tètè dọ́dọ̀ mi ó ṣáà lóun ń pè mí mi ò gbé kọ́ mọ̀dà ó lọ fẹjọ́ mi ṣèyàn kan látẹ́ni yẹn wá pè mí tó pẹ́ ni yẹn ní access sí mi direct mo wá pè ìyá yẹn padà mo ní ẹ send account yín sí mi máa send owó yín padà sí yín kò ju yẹn lọ́nà ọ̀rọ̀ tó gbọ́ yẹn èmi bí gbogbo ìyá yẹn ni kò fi bá mi sọ̀rọ̀ látọ̀dún yẹn gbà tó dànù ló wá pè mí iṣẹ́ èmi ti gbé lọ DHL lẹ́yìn tí mo ti kú lórí òkè tán ni mo ti pè padà ẹ send àdírẹ́sì sí wa iṣẹ́ ti dé DHL iye báyìí ni DHL lòun máa gbé kó pè mí títí di ọ̀ǹdẹ àná tí kì í ṣe oṣù mẹ́sàn-án. bí oríṣiríṣi kọ́sítọ́mà ṣe rí nìyẹn èmi máa fẹ́ sọ ẹlẹ́nu wọ́n á sọ fún listen to me èmi kì í ṣẹ́ ní yẹ̀yẹ́ o mi ì dẹ̀ ń ṣe oníranù bẹ́ẹ̀ bá ṣe gbé wá fún mi lèmi ṣe máa náà kí mo wá tún sọ fún pé ṣé mo pé mo sọ fún yín níjọ́ yẹn ẹni tó o bá ti gbà mí gbọ́ má fowó ẹ ránṣẹ́ sí mi má tiẹ̀ díù pẹ̀lú mi rárá wípé kí n bẹ́ ẹ ṣe nǹkan kan tètò bá ti gba wòlíì gbọ́ lórúkọ wòlíì ó máa dára fún ẹ gbogbo àwọn tó fún wa níṣẹ́ pé ká báwọn ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ wá tún pè wá lẹ́yìn yẹn tó ń sọ testimony pé ah òun dúpẹ́ o ohun tó mú wa débẹ̀ yẹn ni wípé oríṣiríṣi èèyàn ló wà àwọn atọ́ni ní sùúrù lọ́tún lọ́sìn bẹ́ẹ̀ ló dẹ̀ máa ẹlòmíì they are genuine people ẹlòmíì dẹ̀ kẹ́ they are not genuine wọn kàn fẹ́ bà ẹ́ lórúkọ jẹ́ ni ìwọ ni kó wá fara balẹ̀ I deal with everybody the same and the way they come to me máa dín pẹ̀lú ẹ̀ dáadáa mi ò ń bẹ̀rù èèyàn láyé mi kó tó lo owó wá rojọ́ mi níta èmi kan á gbé wọn ṣe fáṣà ní nǹkan tó dé mi pẹ̀lú ẹ̀ pọ̀ má dẹ̀ gbé jáde má dẹ̀ sọ fáwọn tó wà ń tanú kọ́ wá bá wa wò má rí pé wọ́n ní òṣìkà láti ọdún kan tí kì í ṣe oṣù mẹ́sàn-án tó ló ti gbéṣẹ́ lé wa lọ́kùnrin ṣé pé òórùn ó wà ń bẹ̀ wá òkè mo pínpín pé kò dé kọ́ mo send message tí kò reply wá dé sí wa ni ọmọ òun yẹn ló bí òun nínú tóun ò fi lè bá mi sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn náà am I mad àbúgbé wa kówó lé mi lọ́ọ́ kí n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ṣó possible àyà mi ò ṣe àwọn alájọ èmi máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ tèmi ẹ̀yọ́ àwọn èèyàn ni wọn ò kọ́ gẹ́ẹ̀tì wa onílàákàyè nìkan dẹ̀ ló lè gẹ́ẹ̀tì nǹkan tá à ń sọ. So níbi tíṣẹ́ dé yìí níbi tẹ́rọ dé yìí níbi tẹ́rọ dé gan mi ò mọ iye èèyàn tó ń pè mọ́ kọ́lá ló ń gbéṣẹ́ kan lé wa lọ́wọ́ ẹ ò tètè bá ṣe ti sọ pé kì í jọba ẹ̀ la máa sẹ́ndì iṣẹ́ ẹ̀ káde sẹ́ndì ẹ̀ sí lọ́ máa lò lọ́ máa rí testimony that is my own I am a prophet I am a spiritualist I run spiritual church and I do spiritual work for whomsoever that believe it in it that is all ohun tí mo wá ń sọ nípa ọ̀rọ̀ òwe ni pé àwa la fi ọwọ́ wa ṣe ń gbọ́ mi la fi ń júwe lé bàbá wa owó sí ọmọ àlèdè nírú ẹni bẹ́ẹ̀ òwe yẹn tó orí yẹn tí wò ó kà sí ẹ tí wọ́n táwọn pásítọ̀ ẹ kan sọ wípé it is devilish it is satanic it is a, a satanic agent that is speaking i want to tell you now òwe yẹn eh, was written through the inspirations of the Almighty. It is not easy for somebody to put word together tí ọ̀rọ̀ yẹn dẹ̀ bára wọn mu kò easy báwa náà ṣe ń sọ̀rọ̀ yìí wá pé a ò fi kan pé kejì kò easy if not it is through the inspiration of God tó bá wà àwọn àgbàlagbà wa wọ́n á ní ọjọ́ gbogbo òun ni tó lè ọjọ́ kan òun ni tó ní nǹkan òwe ni tòótọ́ dẹ̀ ní bó dẹ̀ ṣe rí nìyẹn everyday o lè máa wá máa jà á máa jalè ó lè máa mú ṣùgbọ́n lọ́jọ́ kan tó ní nǹkan bá ti mú báyìí ó parí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí mi o ìkan tí ẹ̀ wò mí ó ní à ṣe ni mo dàbí danfo driver lórí mẹ́sẹ̀gì tí mo sòótọ́ òótọ́ la sọ àwọn ò dẹ̀ fẹ́ jẹ́ ká sòótọ́ ibi tí problem wà nìyẹn wọn ò fẹ́ jẹ́ ká sòótọ́ wọ́n fẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó dẹ̀ possible a ò lè fi sílẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ oh my god ó ń pè wọn ó ń pè wọn àwọn lè fi sílẹ̀ bẹ́ẹ̀ kò pọ́síbù a ti fi sílẹ̀ bẹ́ẹ̀ ní ayé ìgbà kan rí ó wá ti bà ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé jẹ́ to the extent that they are unrepairable unrepairable many things tó ti bàjẹ́ ní nàìjíríà they are unrepairable la ṣe jáde tán la sọ fún wọn wípé fine ẹ jẹ́ kí oníkálukú kó pín yorùbá nation lèmi o i am yorùbá nation yorùbá nation lèmi jà fún but anything tó bá fẹ́ tánìṣì movement yẹn or easy going or peace alongside àwa máa jáde fún wa pé mi ò ń báyàn polówó ṣùgbọ́n mo níṣẹ́ tèmi tèmi ń ṣe èmi wòlíì ni mí mo dẹ̀ jẹ́ ní ẹ̀mí mo ní ìjọ ẹ̀mí mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ mi fáwọn tó bá gbàgbọ́ ó tán so ẹ wá ni pé iṣẹ́ mi nìkan òun lèmi máa ń gbé wàtà tí mo máa polówó mo ń dáwọn èèyàn lóhùn ẹ tó bá pè mí tó bá ní òun fẹ́ gbàdúrà à á pray fún à á sọ prophesy fún ohun tó lè ṣe nìyí ọ̀nà tó lè gbà nìyí nǹkan báyìí ni kó ra à ń tọṣẹ báyìí à ń tọṣẹ báyìí à ń ta yìí à ń ṣe èyí tó bá gbàgbọ́ nínú ẹ̀ ní kó ra a ò fọ́ọ̀sì ẹnikẹ́ni ṣe bọ́rọ̀ làwa sọ àwa wá sọ̀rọ̀ níta ni a ò dẹ̀ wá fọ́ọ̀sì ẹ pé ó di dandan kó o wá rà. wọ́n wá ń pè wá lórúkọ nítorí pa aṣọ títọ́ you get me èmi ti ẹni ẹ èmi èmi èmi dustbin i am a dustbin èmi ni you this damn food driver i don't care ṣùgbọ́n jẹ́ kí wọ́n á sọ fún ẹ lẹ́nìí ọ̀gbẹ́ni tó o ti torí ẹ̀ ń bú mi ó nílé mo kọ ilé kì í ṣe ilé kan lè mo kọ o lọ mi dáadáa o mi ń ṣe onílé kan o ó <laughs> ní mọ́tò mo ní mọ́tò kì í ṣe mọ́tò kan ni mo ní tí bá ń sọ wípé mi ò lówó mi ò fine mo mọ̀ i know my reason. kí ni mo fẹ́ fi envy ẹ̀ ó kọ́lé mo kọ́lé ó ní mọ́tò mo ní mọ́tò ó bí ọmọ èmi náà bí ọmọ ẹni tó bí ọmọ kò lè ní kí ọmọ ọlọ́mọ kó kú náà. wòlíì ni mi èmi náà ò lè báṣẹ ìránṣẹ́ ọlọ́run mi jẹ ṣùgbọ́n olúwa pè wá wípé when there is wrong we should come out to say it it is wrong ohun tọ́lọ́run ṣe pè wá nìyẹn when there is wrong a sọ fún ẹ pé o ti wrong tètè padà sẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àtòrìṣe tó ní mo ti padà mo ti padà sọ́dọ̀ rẹ bàbá bàbá ló pè mí pé kí n padà èmi ti padà sọ́dọ̀ rẹ̀ ó níyàwó mo níyàwó àwọn náà lọ sílùú èyìnbó èmi náà lọ bí mo tiẹ̀ ti dé UK tèmi dẹ̀ mọ̀ pé tó bá tó àkókò olùrànlọ́wọ́ tó máa wá fọ́nìyà ṣèbéyàn kan ló ń gbé sàásù kiri. Eh? àwa náà ti ṣe kì í pa òfẹ́ dé UK náà a ti apply ti tí wọ́n fún wa kì í ṣe pé a ò fẹ́ lọ sí Amẹ́ríkà mo ti apply on my own wọ́n fún mi náà ṣùgbọ́n tá a kókó ọlọ́run bá tó ṣe èèyàn tó yá ah, ebi èèyàn kan náà ló ń gbé ṣàṣù kiri èèyàn kan náà á dìde tó lórúkọ tó lágbára tó lè ṣe é tí wọn ò tiẹ̀ ní sọ pé ta ló gbé wá ìtọ́ máa fún wọn físà tàdé máa máa lọ táwọn máa padà sílé but ti travel ti dé Jerusalem a lọ South Africa ó tán a dẹ̀ lọ sáwọn ìlú kéréje kéréje a ò tí ì dé Amẹ́ríkà o a ò dẹ̀ tí ì dé Europe but a ti dé Israel rí a ò tí ì dé UK rí o kí ni mo wá fẹ́ fi envy yín gbogbo ohun tá a wá ń sọ yìí lọ́lú òyìnbó lọ́lú òyìnbó it is not a pride iye ò ní kó o lówó tó mi iye ò ní kí n lówó tó ẹ iye ò ní káyé mi dà tó ẹ iye ò dẹ̀ ní káyé ẹ dà tó mi a fi ń yọ̀ síra wa lọ́rùn ni ṣùgbọ́n tó bá ti wá débi òtítọ́ ọ̀rọ̀ kí ọmọ ìyá méjì bá wọnú ilé gẹ́gẹ́ bí mo ti rí fún ẹ sọ nínú fídíò tí mo ṣe lánàá yẹn tí wọn ò bá lọ́bàárẹ̀rìn jáde wọn ò bára wọn sọ tọ̀rọ̀ ni. tọba tọba tọba tọba lejú jáde wá pé òótọ́ ọ̀rọ̀ lọ sọ wọ́n tó òótọ́ ọ̀rọ̀ nínú ilé òótọ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ kẹ́ is to settle things. èyí wá jáde ẹni a ò mv ẹnikẹ́ni o mi ò mọyàn kan rí o jẹ́jẹ́ mi mò ń lọ o bí mọ́tò mi bá tiẹ̀ yẹ pé kéré sí tiwọn kò síbi títí wọ́n dé tí mọ́tò mi ò lè dé kò lè lè kú sọ́nà. So we don't envy them I'm okay ọkàn mi balẹ̀ mo máa ń sọ fún yàn pé tó bá lọ́lọ́pàá wọnú ìbà ilé ní wíríwíríwí àwọn tá à ń bá fa wàhálà tá à ń sọ pé yọ ta ta ta ta ta antagonize fún tó ń ṣe ò àwọn lọ́rọ́ dé ibà mi ò jẹ́ gbèsè bó ti ń bá dẹ̀ jẹ́ ń gbèsè ìwọ bọ́ ta kó wá sọ ṣe dẹ̀ sọ bí mo ṣe jẹ́ ń gbèsè wàá sọ iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ tó tán ẹ èmi náà dẹ̀ bọ́ ta má dẹ̀ wá sọ tèmi to clear the ear ìyàwó lọ́wọ́ èèyàn rẹ̀ bọ́ bá ń fún èèyàn ní nǹkan àwa náà fúnyàn àwa ti kọ́lé fúnyàn náà rè àṣàdé tàwa sọ tó bá pé gbà tí a lọ kọ́lé yẹn ń gbà yẹn táwọn ọlọ́pàá àwọn ọmọ kóòtù kan lọ jà lọ́nà kùrùdù táwọn ọmọ kóòtù jà tó pààyàn síbẹ̀ tó káwọn bíríkìlà ṣùwà ó tán ìgbà yẹn lọ̀rọ̀ wọn dé àṣà déta wa sọ fún ọ̀pá akọ́lé fún yàn ni a ti gba ṣọ́ọ̀bù fún yàn yìí àìmọye oṣù kẹ oṣù karùnún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ àìmọye àwọn tá a dá lókòwò tá a dẹwà tá a wá sọ tọlọ́run nínú ìwọn kékeré tọlọ́run fún wa sóde ẹfọ kí ọkọ má fi yẹn alẹ má wà nínú kékeré tó fún wa àlówó tó wà ń tó wọn mo fi ayé àtọ̀rùnbó rẹ̀ mi ò ní owó tó genesis o mi ò dẹ̀ ti torí ẹ̀ envy am okay o why am I my envy èèyàn you know I'm say I'm saying the truth mi ò lówó tó mi ò lọ́lá tó mi ò ní nǹkan tó mi ò ní property tó mi ò ní anything tó ṣùgbọ́n kékeré tó wà lọ́wọ́ mi dàbí ẹni wípé ah òkè ni mo wà ni mo wà okay at peace with it oníwà ìbàjẹ́ ni ṣoṣo òun ló máa ní òun máa vóòtì fún Tinubu ṣe ìwọ lọ wo gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ wípé Tinubu làwọn máa vóòtì fún wáyé pé ìdílé àpè ya wọ́n ti ya wèrè ọ ìdílé àpè pé ọpọlọ wọn ti turn upside down tó bá wò wọ́n wá dáadáa wá pé they are not responsible people àwọn tí wọ́n wá jẹ́ tí wọ́n ń rí lọ́ọ̀kan tó ń pè ní responsible people nínú àwọn tí wọ́n ń polówó fún Tinubu yẹn wà á rí pé inú ìwà ìbàjẹ́ ló wà. inú ìwà ìbàjẹ́ kí nǹkan bàjẹ́ wà á rí pé inú ẹ̀ ni wọ́n wà wọn ò sí nínú pé kí nǹkan dà nínú pé kí nǹkan bàjẹ́ ibẹ̀ ni wọ́n wà. Kò ṣe pé kí nǹkan dà. Tá a bá wá rí pásítọ̀ tó wá jáde náà bẹ́ẹ̀ tó sọ wípé Tinubu òun ni kẹ́ ẹ vóòtì fún ẹ wo pásítọ̀ yẹn dáadáa ẹ oníwà ìbàjẹ́ ni tí wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kí ìwà ìbàjẹ́ yẹn kó parun ṣé a máa wá máa wò bẹ́ẹ̀ ẹ̀yin ò rí pé wíwò bẹ́ẹ̀ tá a wò bẹ́ẹ̀ òun ló jẹ́ káyé wa rí báyìí lónìí òun ló jẹ́ kí ayé ayé ayé wa kó kó dàbẹ́ pé ó dorí kodò báyìí lónìí a ti gún ẹ jẹ́ ká gbà wípé nígbà yẹn tí à ń wò bẹ́ẹ̀ we are still under slavery a ti gún tẹ́ ẹ bá rí ìránṣẹ́ ọlọ́run kan tó jáde sẹ́ bàwúlì ìnísà albaharum albaharum tó jáde tó ní pé ẹ Tinubu òun ni káwọn ọmọ ọjọ́ òun dìbò fún àbí kó ní Tinubu ni kí òun máa dìbò fún à oníwà ìbàjẹ́ ni. ṣé wọ́n lè mú sọ òótọ́ jáde mi ò lówó tó Genesis náà mo ti sọ. So débi tí wọ́n máa fi bú mi mi ò lówó tó ṣùgbọ́n gbogbo ohun tó ní pátá ni mo ní ó ní laptop mo ní tó bá tún wá ní ìtó tún tóbi jù nínú laptop ṣe ẹ bí n bá tiẹ̀ tí ì lè ra èyí tó high jù nínú ẹ̀ máa lọ ra èyí tó kéré jù nínú ẹ̀ wàá wá rí i pé the same thing náà là ń lò ó ní ṣíà mo ní ṣíà ó ní èsì mo ní èsì ó ní dáìnì mo ní dáìnì ó ní tébù ọ́fíìsì mo ní gbogbo kí ni nǹkan tí wọ́n ní ń wá níbẹ̀ tí mi ò ní dé tí mo máa máa yẹ pé èmi fẹ́ máa envy wọn mi ò lè envy envy yẹn láyé yòówù lọ́lọ́run ò fẹ́ kíyàn máa ní ilé kíyàn máa envy èèyàn God hate it ó jẹ́ ìkórìíra fún Ọlọ́run but ohun tá a rí tí ó sọ tá a dẹ̀ rí pé ó lè ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ọdún 2023 òun làwa bọ́ta láti wá sọ ṣé kí wọn náà learn from it a ò bàjà báwo mo ṣe máa bàjà òun sọ fún mi tẹ́lẹ̀ pé ìgbà tó bá sọ̀rọ̀ bá màmá pé ah ọlọ́run ọlọ́run dẹ̀ wọ́ wà ní ọlọ́run is that some God, God is speaking through this man but God is speaking through you yẹn tá a bá wù ẹ́ dáadáa ẹ a rí i pé ìwà ọbàjẹ́ pọ̀ lọ́wọ́ yín there is no pastor tó péré ní ìránṣẹ́ Ọlọ́run tó lè bá politician rìn tó bá wà nínú fámìlì ẹ̀gàn má bá wọn jórúkọ cause ìwà ọbàjẹ́ pọ̀ nínú wọn àfi tó o bá rí i pé ó rìn ó ṣàkànkàn ó wẹ̀ ó mọ́ àwọn nìkan ló lè bá rìn nínú wọn Wasiu K, K1 the ultimate. I am telling you, they are corrupted. MC Oluomo, they are corrupted. And those are the people, the Genesis in Bari underground. Tell you more. Don't allow Bari underground. Ṣé wọ́n mọ̀ wípé ẹ́ ọmọ Ajayi Esther òun ni MC Oluomo. No but níjọ́ tó fẹ́ ṣàṣìṣe ó jáde láti wá sọ níta wípé ọmọ òun ni MC Olúọmọ <laughs> onílàákàyè nìkan òun lọ̀rọ̀ mi lè yí bàtà bàbá wa tó máa ń kọ́ wa nẹ́kọ̀ọ́ ní the apostolic church that is where I grew up ibi tí mo ti lo thirty years old tí mo ti lo ìbẹ̀rẹ̀ ayé mi títí di thirty years the apostolic church wájú ọdún kékeré. Ke bàbá yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ kan nínú ọdún yẹn ó ní alàgbà bó o lòru àná ṣe rí òru àná yẹn la ò lè sọ fẹ́nikẹ́ni ṣe síkírìtì tó wà síkírìtì gan wa máa pè wá ní ìránṣẹ́ ọlọ́run ìwọ náà máa pè wá ní ìránṣẹ́ ọlọ́run wa máa dọ̀bálẹ̀ wa máa ṣe gbá wa máa ṣàwo ṣùgbọ́n òru àná kọ́ àmọ́ ìwọ náà lóru àná báwa náà ṣe lóru àná nítorí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún ẹ pé ẹlẹ́ṣẹ̀ ni mí bí pásítọ̀ kan bá wá lóhun òlóru àná ó ń tọrẹ ẹ ní ṣùgbọ́n gbogbo òru àná tóun ká níṣẹ́ à má fi ní ẹni ẹlẹ́ni lára má fi ní ẹnikẹ́ni lára let it be on your own personal má jẹ́ kí kíní yẹn ní èèyàn kankan lára má jẹ́ kó ní anybody lára then any anybody wà you are you are consignless àbáwọn yẹn máa pè yìnbó yẹn you are less consigned ẹ má bínú fẹ́yìnbó tí mo lọ máa ń sọ fún pé mi ò kàwé <laughs> mi ò kàwé wọn bá ní mo kà ètò kó tó lè bù mí sìn wá pé mo ti kọ́kọ́ sọ fún ẹ wípé mi ò kàwé ìwọ̀n bá mo kà you are less concerned gbogbo òru àná tí oníkálukú wá wá nìyẹn ẹ ohun tó kò sí ẹni tó máa lóhùn olóru àná àfi tí wọ́n bá ń purọ́ adébóyè lóru àná kúmúyì lóru àná Oyèdépò lóru àná kò sí ṣùgbọ́n òru àná tó fẹ́ nìyẹn let it be your own persona. má fi affect other people that is all tá a bá wá rí pé o fẹ́ fi affect other people àwa tọ́lọ́run fún ní làákàyè àwa máa jáde a máa sọ immediately. so therefore anybody tó bá wá rí Tinubu yẹn tó ní pé òun ló kàn oníbàjẹ́ èèyàn ni àwọn tó jẹ́ pé tó bá jẹ bisikíìtì tán wọ́n máa ju pépà sójú títì ẹ̀ẹ́ àwọn lọ́lẹ̀ ní Tinubu ló kàn àwa ò dẹ̀ fẹ́rù gbèsè ayé yẹn àti lọ South Africa àgbẹ̀wò àti sọ fún ẹ gbogbo South Africa is an African country o ò lè jẹ bisikíìtì tó o jù sójú títì àti jáde àti dé Kútọnu àti dé Ghana àti dé Ivory Coast àti dé Togo àti dé Abidjan àti dáwọn ìlú yẹn àti dé Tunisia mo ti dé Malaysia mo ti dé India rí ai èmi torí I have been in India mo ti dé Malaysia rí nígbà táwa ṣì ń sá eré tá a fẹ́ mọ ìmọ̀ ìjìnlẹ̀ nínú àwọn nínú ìlọ́dọ̀ nǹkan tẹ́yìn fọwọ́ òsì júwe lé bàbá yín táwa fẹ́ mọ ìmọ̀ ìjìnlẹ̀ nínú ewé àtegbò wàá ti jáde so <laughs> eh, eh, eh, therefore ní gbogbo mi tá a wá ń sọ yìí ààrẹ àwọn tó jẹ bisikíìtì tó ju bisikíìtì sílẹ̀ lẹ́lò títì ààrẹ àwọn tó máa tó mọ̀ pé gbogbo ẹni tó lè sọ wípé sẹ́ àní Tinubu ló kàn àwọn tí wọ́n wẹ́ pé tó bá ti di àárọ̀ wọ́n máa bọ́ sí ibi omi wọ́n wá ṣìdí wọ́n máa yàgbẹ́ ńbẹ̀ ní pọ́pílìkì tututu that is why i told you anybody tó bá ní Tinubu lọ́kàn you go and check them very well you know that they are irresponsible people I want bá wá lérò tí wọ́n ń rí pé they are responsible Eh, ẹ wàá rí wípé wọ́n ń jẹ nínú ìwà ìbàjẹ́ yẹn ni so therefore délé genesis ń jẹ nínú ìwà ìbàjẹ́ yẹn k1 the ultimate ń jẹ nínú ìwà ìbàjẹ́ yẹn listen to me ah, mc olúọmọ ń jẹ nínú ìwà ìbàjẹ́ ògbọ́ni orí téèyàn kan bá pé téèyàn kan bá mc olúọmọ ló sọ yìí o téèyàn kan bá ní pé ọmọ onídàáfó lòun ọmọ ọ̀tá lòun olóhùn asọ̀fẹ́ nìyẹn wípé ọmọ ọ̀tá yìí náà lòun ṣe tóun fi lówó lọ́wọ́ ọmọ ọ̀tá yìí lòun ṣe tóun fi rán ọmọ lọ sílùú òyìnbó ọmọ ọ̀tá yìí lòun ṣe onímọ́tò lòun olónímọ́tò yìí náà lòun ṣe tóun fi ní mọ́tò ó ní ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ ṣọmọ póun náà máa ń fi mọ́tò gbé ọmọ òun lọ sí iléèwé ó ní ẹnikẹ́ni tó bá wá ń fi mọ́tò ẹ̀ gbé ọmọ lọ sí iléèwé ó lóun náà ti di ọmọ onímọ́tò nìyẹn <laughs> so therefore be reasonable olóye ènìyàn nìkan lọ̀rọ̀ tèmi lè yí àwa fẹ́ ópùnù ojú yín kí a má kọ̀ntínú nírú láìfù yìí mọ́ ìyà ti pọ̀jù ìyà ń jí àwọn èèyàn èmi torí ìgànnà ìyà ń jẹ mí I am suffering yeah I am suffering kì í ṣe pé mi ò lè ṣiṣẹ́ not until you give me money I don't need your money. I keep on saying it. Kì í ṣe wípé mo kì í ṣe wípé bóyá mo ń ṣe ìgbéraga. Èmi náà lè ṣiṣẹ́ bí ìwọ náà ṣe ń ṣiṣẹ́. O mọ̀ pé ojú tì ní kí wọ́n máa tọrọ owó lọ́wọ́ ẹ̀. Báwo lè ní sàkúndì ìdáhàmà àmàtólè yìí? Mo fún wọn ní agbára láti ṣiṣẹ́. Òun lolúwa sọ ń bẹ̀ yẹn dodo èdè tó ti mo ra kọ́ látẹ̀kọ́ yẹn. Òun tó ó ní èmi ni olúwa. Mo fún wọn ní agbára láti ṣe Eh, eh, ojú tì ní kí wọ́n máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ojú tì eh. ìyẹn ló ṣe ń dọ́pẹ́ tẹ̀lé wọ́n máa ń pariwo pé it is not until you help me kọlọ́run bá lè rìn mí náà lọ́wọ́ inú mi á dùn kíbi náà jéèyàn látọ̀dọ̀ ọlọ́run bí wọn náà ṣe jéèyàn ojú tì ní kí wọ́n máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ a lot of people is blessing me tí mi ò dẹ̀ pè mo dẹ̀ máa ń sọ fún wọn màmá kan bá mi sọ láti láti amẹ́ríkà mo ní ẹjọ́ kó má di pẹ́yìn náà tún ní ẹ̀yin wa ni mo gbéra ga o mi ò máa ń pè èèyàn it is just my way mi ń pè èèyàn mi ò fi gbéra ga bàbá tíjọ sọ̀rọ̀ ń sì èmi ti sọ nǹkan tí mo ní sọ nìyẹn nǹkan tá a fẹ́ ṣe nìta báyìí ó tọ́ mi ò ń pè èèyàn bóyá kí wọ́n máa dúpẹ́ mi ò ń pè èèyàn so therefore mú lọ bu omi dáadáa bí ọlọ́run ṣe kẹ́mi tó yìí béèyàn bá wọnú ọ́fíìsì mi tó lóun kúnlẹ̀ máa ní kó dìde wọn kì í kúnlẹ̀ fún mi mo máa máa ń sọ statement kan máa ní ah, ọjọ́ mélòó gan lèmi fúnra mi fi kúnlẹ̀ fún ọlọ́run téèyàn kan máa lóun kúnlẹ̀ fún no i don't like it yàn kúnlẹ̀ fún mi ohun kan tí mo bàjẹ́ that is one of the area tí ìyá Àjàyí tí kò fi bá wa sọ̀rọ̀ mọ́ nìyẹn ó máa ní pé a kì í pe òun a máa ń pe àwọn òun dẹ̀ láìka àwọn wòlíì tó máa máa pè tó máa máa gbàdúrà fún un dẹ̀ jí yí pé màmá ẹ dọ́ <laughs> a yàtọ̀ síra àwọn tẹ́ ń kó kiri tó ń gbàdúrà fún yín ẹ ló máa no ẹ tán ní gbogbo ẹ ẹ̀tàn náà dẹ̀ lọ bá ń bẹ̀ àwọn náà mọ̀ pé tán làwọn bá ń bẹ̀ kó dìgbà tí ń bá pèèyàn ìwọ tí mo tó ràn mí lọ́wọ́ kò jẹ́ kí kò jẹ́ kí mi náà wù ẹ́ lójú pé kó o wálẹ̀ no àwa náà gbọ́dọ̀ ní eré àtàwọn máa fi máa gbàdúrà fún even without calling you ṣùgbọ́n ẹ̀yin èèyàn láìkì ẹ láì ọmọ pé that is why some men of God bend to you wọ́n bend fún yín èmi ò ní bend fẹ́nikẹ́ni nítorí kì í ṣọ̀nà àìtọ́ ọwọ́ bend wọn náà tó máa máa pè yín lójoojúmọ́ tó máa máa pè yín no it is not right àdúrà ìkọ̀kọ̀ tí mò ń gbà fún yín ṣe ó ti tó ìwọ ni kò gbàgbọ́ wàláì mo fi ayé àtọ̀rùnbó rẹ̀ àwọn tó gbàgbọ́ ń ṣàṣeyọrí títí di òní. so where i am going is that ẹnikẹ́ni tó bá wá pariwo pé àfi Tinubu yẹn àfi Tinubu yẹn lọ wò wọ́n dáadáa oníwà ìbàjẹ́ ni wọ́n. wọ́n fẹ́ jẹ́ kí ìwà ìbàjẹ́ yẹn kó máa continue ọdún wo la tó wá fẹ́ ṣe yẹn dáa kíwà ìbàjẹ́ máa tẹ̀síwájú ọdún wo la fẹ́ ṣe é dà ìgbà wo la tó fẹ́ gba òmìnira yìí ń tòótọ́ nígbà tí kan fẹ́ gbàdúrà níjọ́ òmìnira tó ní ẹ ẹ ìní ní nàìjíríà gba òmìnira lọ́wọ́ àwọn èyìnbó òmìnira wo lẹ gbà ẹ ò gba òmìnira kankan bẹ́ẹ̀ ṣe gba òmìnira tán tí wọ́n jù yín sílẹ̀ bá ọwọ́ àwọn tó tún máa fún yín ní ìnira òun ni. Ra, mi ò enjoy ìgbésí ayé mi látọjọ́ tó ti bí mi. lèmi náà wá ń struggle wípé kò jẹ́ káwọn ọmọ mi máa enjoy ìgbésí ayé wọn tí bàbá tó bí mi lọ́mọ kó enjoy ìgbésí ayé ẹ̀ tí tó fi pa pa ipò dà tó fi di òkú lẹ́nu. dàtà olówó báwo la ṣe fẹ́ tọ́ wọn àwọn dẹ̀ ti kú tipẹ́. àwa náà dẹ́kẹ́rì àlówó ń gbà yẹn náà dàtọ́ lọ́hún dẹ̀ wàá ràn wá lọ́wọ́ ṣùgbọ́n pé kò jẹ́ káwọn ọmọ wa jẹ̀yà káwọn ọmọ tìyẹ́ má jẹ̀yà káwọn ọmọ tèmi náà má jẹ̀yà ló ṣe ń rí pé àwa ò lè sùn kì í ṣe pé ó ní nǹkan kan tí mò ń rí lórí kínní go and search me very well mi ò gbowó lọ́wọ́ YouTube ṣebí torí ìdí tí wọ́n ṣe many people think I am here for people to know me why will you know me ọlọ́run ló rán mi níṣẹ́ tọ́lọ́n bá ti ní kí n sọ̀rọ̀ kí n dárúkọ èèyàn mi kí n tẹ́ téèyàn yẹn bá dìde ó máa tẹ́ mo fi ayé àtọ̀run bo rẹ̀ ọlọ́run rán mi sí ẹni ni mo ṣe porúkọ ẹ̀ kó wá lọ change kúrò ń bẹ tó pé ọlọ́run fi ààyè sílẹ̀ fún ẹ kó má bàa tẹ́ ni. yá ó fàyè sílẹ̀ fún ẹ kó má bàa tẹ̀ ni ló ṣe rán mi sí ẹ sẹ́yìn kan pè mí pé ṣé wòlíì náà nìyí ṣá ṣé wòlíì nìyí ṣá ìwọ má wọrí ó mú tí wọ́n ń pè wòlíì ẹ ti bàjẹ́ ẹ̀yin tẹ́ ti bàjẹ́ ẹ ti bàjẹ́ gan-an àwọn èèyàn dẹ̀ ló jẹ́ kí gbogbo ẹ̀ bàjẹ́ irú àwọn délé genesis náà ló jẹ́ kí gbogbo ẹ̀ fọ́jú ní iye kẹ ìwọ máa sọ pé ṣé wòlíì ni wòlíì lọ nígbà táwa ń sọ yìí wòlíì jẹ́ sọ fún ẹ èpè ò jìnnà sí wọn wòlíì tí wọ́n ń pè ń wòlíì tòótọ́ èpè ò jìnnà sí. àwọn tó wá tó ń pè ń wòlíì ń sìn they only bend they bend to your instruction nítorí ẹ̀ ló ṣe ń pè wọ́n wòlíì pé dáàdì dá dáàdì ò ń bínú irọ́ ni. Ah, kò ń ṣe pásítọ̀ ń ṣe wòlíì wòlíì èpè ò jìnnà sí wọn bẹ́ẹ̀ ni àdúrà ò jìnnà sí wọn lọ́kàn fáàm dáadáa nígbà táwa ń sọ ní ìgbà tí àwa ń sọ àwọn tí wọ́n wá ń pè tó ní wòlíì ni wọ́n lè ní wọ́n kì í ṣe wòlíì irọ́ ló ń pa fún ẹ they only bend to your instruction kí wọ́n lè gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ṣé pé wọn ò fún ẹ lọ́ṣẹ wọn ò fún ẹ ní cream ṣùgbọ́n àwa máa tọṣẹ fún ẹ ìyẹn ló fi mọ̀ wá pé wòlíì àwọn ò fún ẹ lọ́ṣẹ wọn ò fún ẹ ní cream bọ̀ àwọn máa gbowó tó wà lọ́wọ́ ẹ ìwé ẹni tó fún two million ó pè lólè èmi tí mo dẹ̀ ta ọṣẹ fún ẹ tó dọṣẹ lọ́wọ́ mi èmi ló fẹ́ máa pè lólè <laughs> ẹni tí kò fún ẹ lépo kò fún ẹ láta kò fún ẹ lóróró gan ẹ ó kàn ní kó domi dání ni ó dẹ̀ domi náà nígbà tó da omi náà kò síṣẹ́ ìyanu àbúrò mi kan ó wà ní amẹ́ríkà ó wà lamẹ́ríkà ó wà sick àtọ̀hún làwọn pásítọ̀ ti gbé mọ́ra dà tó máa dé ó dé sàbújá dà <laughs> tó dé sí àbújá ọdún mọ̀mọ́ ti jọ sọ̀rọ̀ lọ́hùn wà lọ bá pásítọ̀ làbújá wọ́n gba hòtẹ́ẹ̀lì lótórí pásítọ̀ hundred thousand naira ni ta ló dé ọ̀dọ̀ mi já mi ìwọ tó ń gbọ́ mi tó fẹ́ rí mi tó sanwó láti rí èmi ọlọ́ládé èmi bàbá confam kò sí náà ẹ no tàtúnyẹ̀dẹ̀ máa dé hundred thousand naira ló fi búùkù láti ríránṣẹ́ ọlọ́run ó gba òtẹ́ẹ̀lì wọn oríṣiríṣi wọn ní kó na omi sókè five hundred thousand naira lómi mo ṣáà sọ fún wa jẹ́ kí n sọ fún ẹ make sure kó ọ́ìlì ẹ̀ kó tó padà wá bá wa lé o <laughs> make sure tẹ́mi ò ní ṣe bẹ́ẹ̀ pé mo rí ẹ <laughs> mo fi ayé àtọ̀run bò rẹ̀ mo ní ṣe bẹ́ẹ̀ pé mo rí ẹ make sure páwọn tó ní kó gbómi sókè yẹn ẹ̀tọ́ gba five hundred thousand lọ́wọ́ ẹ yẹn make sure pé wọ́n ìlì ẹ kó tó padà wálé. <laughs> Ah. so therefore ẹ̀yin. Eh, nítorí pé ẹ fẹ́ jẹ́ kí wọ́n fi ọwọ́ tó rọ̀ mú yín ló ṣe pé àwọn wòlíì tẹ́ pé wòlíì sí tí wọ́n dẹ̀ pé fake ni wọ́n yẹn ẹ ló ṣe pé wọ́n bend to your instruction wòlíì gangan èpè ò jìnnà sí wọn àdúrà ò sì jìnnà sí wọn ìdí ni wípé ẹni tó bá wùwà àdúrà wọ́n máa gbàdúrà fún dẹ̀ máa mọ̀ ẹni tí wọ́n bá fún ní èpè lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa mọ̀ náà ni nítorí pé ó wùwà èpè ni and they don't have a repentant spirit wọn ò ní ẹ̀mí repentant ṣe kí ọkọ máa ní á ah, ah, no wòlíì ò lẹ́mi repentant torí ẹ̀ ló ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ló bàjẹ́ lónìí bóyá látọwọ́ wòlíì gidi tó ti bú látọwọ́ wòlíì gidi tó ti yanu sí tó ti sọ pé kò sí ohun tó fẹ́ ṣe ayé ẹ̀ dẹ̀ padà bàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ayé ló bàjẹ́ bẹ́ẹ̀ just like that robin is a ah, man to be healed ó ní ní ẹnu wọn ni èmi fi àṣẹ sí àwọn ìránṣẹ́ mi. sódẹ́kọ̀ àwọn tá à ń sọ yìí tèmi títorí wọn tún jáde lálẹ́ yìí ẹ̀ lóru yìí àwọn fẹ́ jẹ́ kí ìwà ìbàjẹ́ máa tẹ̀síwájú mo tún yọ nǹkan kan fún wọn jáde lánàá nígbà tí mo ṣe program mo ní go and ah, ṣé wọn ò níyàn lamẹ́ríkà ni àwọn wòlíì léyàn lamẹ́ríkà gan àwọn wòlíì yẹn ní èèyàn ní UK gan àwọn ìyá seventy years tí wọ́n ṣì ń ṣiṣẹ́ lamẹ́ríkà ah, ẹ wá máa kó àwọn ọmọ twenty five years jọ ọmọ nineteen years ọmọ twenty years twenty one years twenty two years twenty three years twenty four years to thirty years thirty years to forty years ẹ máa lẹ́ ń fún wọn lówó ẹ ń fún wọn lówó ah, ah, let them go and work ìyẹn làwa ṣe wá jáde inú wa ń dùbẹ̀ ṣe ẹ̀pù wọn náà fine ṣùgbọ́n nǹkan kan ló fà á ẹ̀yin ní opportunity láti ṣoríire now nǹkan kan dẹ̀ ló fà á ìlú yìí ni kò jẹ́ káwọn lè ṣoríire na àwa wá jáde àwa nínú àfẹ́jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n tún ìlú yìí ṣe kó lè kálukú ṣoríire ẹ yí sódì ah, ah, dandan kó jẹ́ pé o fẹ́ máa fún wọn ni ẹ ń báyé wọn jẹ́ ni you are killing the generation of this country you are giving them giving them giving them títí wọ́n fi dàgbà ọmọ tí wọ́n bá bí náà the same thing náà ni tó pé àwọn náà ti rí i pé ọdún àwọn tó ń fa wọn ọmọ tí wọ́n bá tún bí náà wọ́n tún máa fa wọn náà ni kí ló wá fẹ́ which country are you building? wọ́n wá ní irú Tinubu yẹn ní bàbá bàbá mi tó ṣe lówó tó ka ní ah mo ti sọ fún bàbá yìí títí mi ò ètì Tinubu sẹ mo ti sọ fún títí bàbá ẹ dàgbé ọ̀rọ̀ nǹkan tẹ́ fẹ́ lọ ṣe yìí ẹ fi kíní ìsílẹ̀ kẹ́ ẹ lè níyì lọ́wọ́ Yorùbá Yorùbá kì í dàgbé history làyílà ó sì máa gbé jáde tí Awólọ́wọ̀ wọ́n sì ń gbé jáde dèní lẹ́nìí tàwó lọ́wọ́ tó ti kú ó ṣe ń dé sí ẹ̀ jáde délé ni ah, kẹ́lẹ̀ ní ìlọ́wọ́ Yorùbá ẹ gbàgbé ọ̀rọ̀ presidential ẹ fi kíní ìsílẹ̀ ẹ support yorùbá nation ẹ jẹ́ kí yorùbá nation yìí ẹ jẹ́ ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń rí ìlú yìí ò dáa ìlú yìí ò lè work mọ́ ṣùgbọ́n ìwà ìbàjẹ́ yẹn ti wọ̀ wọ́n lára torí ẹ̀ lọ́ọ́ ṣe pé àti kékeré ní ìmàle ló ti ń kọ́mọ ẹ̀ lásọ̀ bíbélì dẹ̀ sọ wípé láti kékeré òun náà ní ká ti kọ́mọ wa tó tó bá ti dàgbà sínú ẹ̀ kò ní kúrò ńbẹ̀ ohun tí àwọn tí ń fi kékeré wọn ṣe yẹn kò lè kúrò lára wọn mọ́ ní sísítẹ́ẹ̀mù wọn kò lè kúrò nínú sísítẹ́ẹ̀mù wọn tó yẹ ló ṣe pé a bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́ kọ́sọ́ ohun tí wọ́n fi kékeré wọn láti kékeré ni so maria fún ẹni tó ń jẹ ètè láti kékeré tó wá jẹ ètè yẹn wọn twenty years thirty years tó máa rí pé ó lè fi ètè yẹn sílẹ̀ mọ́ láéláyé bó bá fẹ́ ọkọ gan wàá tó máa ó ṣe máa jẹ ètè yẹn lọ òwe nìyà ìwà ìbàjẹ́ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ kó máa kọ̀ntínú bẹ́ẹ̀ àwọn ń jẹ lábẹ́ ìwà ìbàjẹ́ yẹn wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá commit crime ìjọba yẹn ò lè má wọn wọ́n jọ máa solve ẹ̀ wọ́n ní which would they call them amọ̀ra wa àwa ò dẹ̀ fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ à ń fẹ́ ìjọba tí kò ní mú ẹnikẹ́ni à ń fẹ́ ìjọba tí kì í ṣe wípé ó máa máa gbèsè yí èèyàn kan ju èèyàn kan lọ à ń fẹ́ ìjọba tó jẹ́ pé it will treat everybody equally àwọn òde fẹ́ yẹn àwọn fẹ́ dúró nípò ọba títí láéláé látẹ̀yàn kan jáde tẹ̀mọ́ ti sọ fún yẹn náà pé wọ́n ṣe máa sọ̀rọ̀ ẹ̀ special mo máa sọ̀rọ̀ ẹ̀ òkúta ọ̀rọ̀ ló ń pè wọ́n pè ní òkúta ọ̀rọ̀ TV go and search it tó wá ní kọ́ máa bu ọba ó wá ń sọ pé ah, àwọn èèyàn méjì lòun láìkì jù nínú agitator ó ní àáfà Akeem àti almoruf almoruf yẹn tákòkò bá tó mo máa kọ́kọ́ fẹjú ẹ̀sùn bàbá Sunday Igboho kí n tó jáde fún tẹ́ ti jáde fún almoruf I am telling you nǹkan fẹ́ bàjẹ́ but tí bá ti fẹjú ẹ̀sùn bàbá Sunday Igboho tó bá sọ mo máa fọ́lù ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ you can't be deceiving people àwọn ọba tí ìwọ ń sọ wípé kọ́ máa bú yìí àwọn ló wà nídìí wàhálà tó tà ìyà táwa ń jẹ tó ẹ tó dodo àwọn ọba yẹn ti tẹ̀lé wa ni wàá rí pé yorùbá nation àti nígbà lẹ́yìn gidi gan <laughs> àwọn máa ní kọ́ máa bù wọn àmọ́ láwọn bàbá ẹ̀ àmọ́ orúfin ni mo ń bá wí o ó lè ta sí mi padà ṣùgbọ́n kí n tó tó bá wá ta mi padà yẹn kí n tó díù pẹ̀lú ẹ̀ máa kọ́kọ́ pe bàbá Sunday Igboho máa sọ fún un. you don't continue to be deceiving people àní ṣé nǹkan táwọn à ń rí pa àwọn ọba ló fà á àwọn ọba ló jẹ́ ká máa jẹyà yìí. táwọn ọba bá dúró nídùúró ọba tí wọn ò gbà bọ̀dẹ̀ tí kì í ṣe wípé instruction politician ni wọ́n gbà yorùbá máa dúró gidigidi gan adébẹ̀ máa máa bọ́ ẹ máa máa ní ẹ máa máa ní ẹ̀kọ́ má bá wọn dáàdì yín dáàdì yín ti ya wèrè dáàdì yín ti ya wèrè sẹ́ gbogbo ọba tóun kò jẹ́ dáàdì yín ayé wọn máa bàjẹ́ ni ṣóhun tá a mọ̀ tẹ̀dẹ̀ wá ń wà ta ẹ̀dẹ̀ pera yín ní agitator agitator ti àwa you are you know I told you I am not an agitator I am a prophet of God ẹ̀ wá wà ta ẹ̀ ọmọ ní forí adé bẹ talẹ́ forí adé bẹ kò ní dá fún gbogbo wọn olúwa sọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ wà nílẹ̀ tó olúwa ti sọ nípa wọn nígbà tó bá tún tó bá ń ṣe màmá sọ fún yín olúwa ti tún sọ̀rọ̀ kan lóru èní ìṣe ó ní gbogbo ẹ̀yin àáfà tẹ pera yín ní mùsùlùmùsẹ tó jẹ́ wípé ẹ ń gbé ìjà òun Ọlọ́run jà gbọ́ mi dáadáa olúwa ló sọ yìí ẹ lọ kọ sílẹ̀ aṣọ tàwọn ọba olúwa sọ pé tí wọ́n máa ju tàwọn ọba lọ ọmọ máa kú chítẹ̀ntẹ̀lé ni òun dẹ̀ lòun pa wọ́n òun dẹ kò tún wá ń ṣe ikú gidi òun máa máa fi ikú dídóná pa dodo wọn ni dodo ẹ̀yin àáfà olúwa ló sọ wàá malihida rúbí yẹn fa uta olihina sátìrì ìmà ha ó ní sọ fún àwọn sọ fún wọn òun olúwa òun ló ń sọ yìí gbogbo ẹ̀yin àáfà tó jẹ́ wípé ẹ ìṣe ni ẹni tí ọlọ́run dálẹ̀ yìí èètì ọlọ́run ló dá christian ẹ̀ èètì wọn ẹni tó bá ẹni tó ń ṣe ẹ̀sìn àbáláyé ọlọ́run ló da ẹ ẹ̀ tí wọn ẹ wálẹ̀ ń gbèjà ọlọ́run jà olúwa ní kí n sọ fún yín gbogbo ẹ̀yin àfà gbogbo ẹ̀yin mùsùlùmí yẹn olúwa ló sọ ó ló bẹ̀rẹ̀ láti ìlọrin ọ̀fà ìlọrin kwara àtàwọn tó kù ó ní òun máa dìde nínú ìbí ní òun against yín tẹ̀ máa kú ikú jàtijàti kẹ́ ẹ tètè gbọ́ tó tó bá ó pẹ́ jù ká tó mú òpin oṣù kẹwàá yìí ìdájọ́ máa bẹ̀rẹ̀ lórí why will you just hate people why will you just hate somebody God created ẹ̀ṣẹ̀ sí yín káwa náà ṣe ẹ̀sìn tiwa ẹ jẹ́ kí àwọn ẹlẹ́sìn àbáláyé ṣe ẹ̀sìn tiwọn kó afẹ́ ti ara wọn ìyẹn làwa ṣe sọ wípé we cannot continue in Nigeria again nítorí pé ìjọba wa support yìí kò dẹ̀ sí ìjọba tó sọ̀pọ̀tì ẹlẹ́sìn kan against ẹlẹ́sìn kan tí ìjọba ẹni yẹn máa padà dúró we must have access wa tí wà ní pé ká ṣáà má ṣe nǹkan tí kò dáa ká má pààyàn ó lòdì sófin kẹ́yìn náà má ṣe nǹkan tí ò dáa continue with ẹ̀sìn eh, àwọn eh, àbáláyé náà kó continue pẹ̀lẹ́sìn wọn it must be ruled by by by eh, the law but kí ẹ wá ní ẹ̀sìn eh, mùsùlùmù lẹ fẹ́ gbélé orí àwọn kan no it is not possible ọlọ́run ló ní kí n sọ yìí fún yín òun máa dìde pẹ̀lú ìbínú òun á pa yín bóun ṣe pa àwọn ọba òun á wá pa yín nípakúpa bẹ́ẹ̀ ni a ti sọ tàwọn ọba ó ti ṣe kò dẹ̀ tí ì dúró ń bẹ̀ tí yín dẹ̀ lò títí olúwa tó ti sọ tọ̀dọ̀ tí yín náà gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ ní kìrìsìtẹ́nì lára tẹ́ ẹ̀ ní ẹlẹ́sìn kejì lára wọ́n pẹ́ ṣe máa bú mi ṣùgbọ́n ẹ má wọrí nígbà tó bá ti ń ṣẹlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan màá máa mú wọn jáde wọn nítorí olúwa ti pààyè sẹ̀fà <laughs> wàá sọ fún mi pé òun fi kú yọ èèyàn nígbà yẹn tó pé ó máa ṣẹlẹ̀ tó pé ẹ̀yin ò ní gbọ́ olúwa dẹ̀ máa bá yín wí. ṣé ìwà ìbàjẹ́ ó tún ti padà síbi tí mo tún ti ń bọ̀ ìwà ìbàjẹ́ wà lọ́wọ́ wọn wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kí gọ́fmẹ̀ntì tó fẹ́ràn irú ìwà ìbàjẹ́ ọwọ́ wọn yẹn wọn ò fẹ́ jẹ́ kó kúrò ńbẹ̀ ló ṣe ń sọ wípé Tinubu ló kàn kò kàn rárá. kò kàn án síbi kankan ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ìwọ tó ń bá mi sọ̀rọ̀ tó ń bú mi láti ìjọ tí Tinubu ti take over Èkó yìí lọ́wọ́ lọ́wọ́ gbáyé Jákàndé ni ó rí gbogbo àwọn benefit nǹkan rere tá a ní ni ẹ mo sọ pé kò sẹ́ni tí ò lóru àná Jákàndé náà lóru àná ṣùgbọ́n yet àwọn èèyàn ní benefit oríṣiríṣi and it is a open benefit it is not a benefit that was designed for a kind of some people or some set of people open benefit nígbà wo lọ́wọ́lọ́wọ́ dáadáa it is an open benefit kì í ṣe benefit pé àwọn area kan nìkan ni wọ́n fún àwọn kan ò lè sọ nípa ẹ̀ náà àṣẹ̀rẹ́ àwọn tó yẹ pé nígbà wo lọ́wọ́ wọ́n làwọn ṣe iléèwé ọ̀fẹ́ àwa náà ṣàgbàwé àgbàwé ń dàyẹn àgbà báírò àgbà pẹ́ńsù àgbà <laughs> ṣàpùnà <laughs> ṣùgbọ́n tàwọn yìí ẹ àwọn set of people kan ló ń ṣe fún àwọn tó ń mú gbó lójú títì àwọn tó ń mu cocaine lójú títì àwọn yẹn ló ń support wọn lénìí àwọn yẹn lórí tó ń support wọn tóbi àwọn yẹn ìwà ìbàjẹ́ yẹn ti wọ̀ wọ́n lára wọn ò lè fi ìwà ìbàjẹ́ yẹn sílẹ̀ ó ti wọ̀ wọ́n lára. ẹlẹ́tún Lagos ṣe kí lẹ́tún ṣe I bought my land myself mo ra ilẹ̀ mi fúnra mi mo kọ́ fúnra mi kí lẹ́ wá ṣe fún mi mo ń san uh, payment uh, retirement rate everything mò ń sọ everything eh? mò ń sọ nepa everything mi mò ń sọ kí lẹ ṣe fẹ́ mi ṣówó lẹ fún mi ẹ̀yin lẹ rán ọmọ mi lọ sí iléèwé ẹ̀yin lẹ ra mọ́tò fún mi gbogbo mọ́tò tí mo tún ní náà dẹ̀kẹ̀rì i do all their paper ọlọ́pàá tó fẹ́ dá mi dúró lọ́nà gan kò ní pépà mọ́tò kò lè rí inú nàìjíríà táwa ń sọ páwa ò fẹ́ lọ sílùú òyìnbó náà ọlọ́pàá ní láti ní pépà mọ́tò tiẹ̀ tó bá ní kò sí kò ṣe nínú nàìjíríà yìí ọlọ́pàá tó fẹ́ dá mi dúró tó ń sọ pé where is my paper kò ní pépà mọ́tò ọlọ́pàá tó dá mi dúró tó ní where is your uh, uh, driving license kò ní driving license lọ́wọ́ òun dẹ̀ ń wa mọ́tò náà àwa wá wò pé àwa ò fẹ́ rú ẹ̀ tó pé àwọn náà ń ṣiṣẹ́ wọ́n ń gbowó ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa náà dẹ̀ ń ṣiṣẹ́ àwa náà ń dowó la ṣe ṣe gbogbo nǹkan yẹn a ṣe pépà mọ́tò wa a ní driving license you know àwọn náà ń ṣiṣẹ́ wọ́n ń gbowó ni they don't serve us they are doing their job and they are collecting their salary they need to have all these things nígbà táwọn ò ní nítorí ẹ̀ ló ṣe pé wọn ò lè mọ iyì àwa tá a ní ló ṣe pé wọ́n ń pa wá nínú mọ́tò wọ́n á pọ̀ pum wọ́n á kọ yìnbọn fún létí ẹ bá ti ági wọ́n á kọ yìnbọn fún táwọn ò ní àwa ò wá fẹ́ru gọ́fíńmẹ̀ntì yẹn mọ́ la ṣe ń pariwo pé Yorùbá nation la fẹ́ a ò fẹ́ru gọ́fíńmẹ̀ntì yẹn mọ́ la ṣe ń pariwo wípé Yorùbá nation la fẹ́ ṣẹlẹ̀kọ̀ ọ̀rọ̀ admoruf tí mo sọ lẹ́ẹ̀kan àti afa akim mo wá sọ fún bọ̀bọ̀ tó ń pariwo tó pè ní òkúta òkúta ọ̀rọ̀ yẹn lórí afa akim tó sọ yẹn mo mọ̀ dáadáa má purọ́ mọ́ afa akim afa akim tó bá yẹ kó wọn ìpè fọba ó máa wọn fún tó bá dẹ̀ tún rí ọba tó ṣe dáadáa the same thing náà wá náà we are not mad ọba ayé àtijọ́ òun ló ń bọ̀wọ̀ fún àwọn yẹn wọ́n lójú tì kì í ṣe àwọn ọba ìsìn ìwọ ò lójú tì kankan àwọn ọba ìsìn ìlú bámúbámú ni mo yọ ni àwa ò dẹ̀ gọ̀ mọ́ láyé àtijọ́ they respected èmi wọ́n kọ́ wa ká bẹ̀rù àdá àwa torí yìí nítorí ẹ̀ ló ṣe pé látijọ́ ta ti ń sọ̀rọ̀ a ò taṣọ àgbà mọ́lẹ̀ a bẹ̀rù àgbà ṣùgbọ́n àtijọ́ tí àgbàlagbà tó bá ti lè tẹsẹ̀ àgẹ̀rẹ̀ tó ti lòdì tó ti kúrò nínú pírísípù àti lọ́ọ̀ yẹn ẹ òfin tó di pé káwa náà bẹ̀rù àgbàlagbà yẹn tó ti kúrò nínú ẹ̀ ìjọ náà ni yìí ẹ ti tán bó bá sa oògùn sí wa gan kò lè jẹ nítorí pé kí orí òtítọ́ làwa dúró lé lórí nǹkan tí ìwọ tó ń pariwo pé ẹ ìyẹn wọn ni wọn ò lè gba yorùbá nation wọn kọ wọn ń bá wọn ọba wọn ṣe gbá yorùbá nation ò lè wá kò lè ṣeé ṣe tẹ́tí ẹ̀ ń bọ́ ọba wo àwọn ọba tí wọn ò mọ iyì ara wọn ọba ò mọ iyì ara ẹ̀ lọ ṣe ń bù owó ò lọ́wọ́ ọní ọ̀fi ìfẹ́ ti ìgbà kan ta ló tó bu kò sẹ́ni tó tó bu wọ́n jókòó sí palace wọ́n ń jáde òṣì kiri wọ́n ń jáde ẹ̀sìn wọ́n ń kó wo bíbà wọ́n á lọ bọ́ sí bíbà ẹ́ wọ́n lè dé kó lẹ́ẹ̀mẹwàá láàrin ọjọ́ kan náà lọ́wọ́ ọba ọba síjú adé ti tẹ́lẹ̀ lọ́kàn fáàmù ẹ̀ àwọn ń jáde òṣì. so therefore àwa náà ní respect a lè máa bú ọba a ò dẹ̀ lè bú elders ṣùgbọ́n nítorí pé elders wọ́n ti sọ agreement tó wà láàrin àwa àti wọn nù wípé ká má bú elders elders ṣe dáadáa lẹ ṣe bú náà wọ́n ṣe dáadáa bí ìyàwó ẹ bá ṣe dáadáa wà láì kó sóhun tó ní tí ò ní fún ìyàwó ẹ àfi èèyàn burúkú ah àfi èèyàn burúkú bíyàwó bá ṣe dáadáa bóbí bá tọ́ ọmọ dáadáa tóbí bá jẹ̀yà fún ọmọ ah bá sọ́fà fún ọmọ ah kò sóhun tí ọmọ yẹn ní láyé tó lè fi tọ́jú òbí ẹ̀ náà àfi tó bá pé ọmọ yẹn ọmọ burúkú ni ah the same thing náà ni bọ́ba bá ṣe dáadáa máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa náà olóyè Sunday Ìdòwò ṣe dáadáa la ṣe ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀yà eh, wọ́n ṣe dáadáa ni àìmọye àwọn táwa ti sọ̀rọ̀ sí àwa gba ọlọ́run tó pe Joseph Ayọ̀ Babalọ́lá gbọ́ ọlọ́run tó pe Joseph Ayọ̀ Babalọ́lá fún rẹ̀ mo gbàgbọ́ bàjẹ́ ṣùgbọ́n tó du àwọn tí wọ́n pera wọn ní CAC tì sí mi ò gbà wọ́n gbọ́ mi ò gbẹ́ sí káyà gbọ́ irọ́ ló ń pa yeah àwọn tó ti bú mi lórí ọ̀rọ̀ ẹ̀sìkáyà mo ní ẹ sọ pé ẹ̀sìkáyà kò jáde báyìí kájọ jáde ẹni kó pàṣẹ kí nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi kó sì fún mi lọ́jọ́ kí n máa lọ kọ bí da kọ tó bẹ́ẹ̀ ọmọ ẹni táwọn lè bá ṣe olúwa lọ dodo wọn ni mo ti confront rí ẹ̀yin kẹ̀ àwọn tẹ́ tẹ́lẹ̀ ń ṣe mírèkù fún talẹ́ lajú afọ́jú nínú wọn talẹ́ jí òkú dìde nínú wọn rí ẹ̀rẹ̀ máa ní kó gbé omi sókè five hundred thousand naira ẹ dá wọn èèyàn kan bá wá fún wọn fifty thousand sí abẹ́ẹ̀ sì máa sọ gẹ́gẹ́ bí obìnrin kan tó wà ní Germany tó sẹ́ǹdì owó sí wa ó lọ́kọ̀ òun sá lọ́lé gbogbo iṣẹ́ tí mo dẹ̀ ṣe pátá òun ni mo padà tún sẹ́ndì sí torí iṣẹ́ tó fún mi lówó ẹ̀ òun ni mo ṣe yìí òun la ṣe yìí òun la ṣe yìí ó kọ̀ fún mi lówó lẹ́yìn two hours tí o gbọ̀ two hours within two hours tó ti sẹ́ndì owó which I go on my own way ló ti bẹ̀rẹ̀ sí ló ti bẹ̀rẹ̀ sí sẹ́ndì mẹ́sẹ̀ pé ah o mọ̀ pé wòlíì four one nine yìí o wòye sẹ́ndì èmi ọlọ́lá dé ọlọ́run ò ní jẹ́ kí n bára mi jẹ́ àwa ta ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní Dolphin Estate nígbà tí a ṣe ń wá tracking ara wa kiri tá a jí owó ọ̀gá wa tẹ́ pé ní dorí bẹ́ẹ̀dì báyìí owó dọ́là bail bail bail bail bail bail a ò jí lówó tiẹ̀ máa one hundred thousand àbí two hundred thousand tó o fẹ́ kó sílẹ̀ pé ká fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ ló máa wá wọ̀ èmi lójú náà. tó o bá gbàgbọ́ ohun tá a bá bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ I am not a 419. Mi ò dẹ̀ I am not a party to 419. I do the right thing. Kọ́lọ́n kó wá ràn mí lọ́wọ́ kí n máa ṣe tó pé èèyàn ni mí kí n máa ṣe the right thing continuously. Tó máa ń sọ èèyàn ní gbogbo wa. Ṣùgbọ́n kéèyàn kan wá máa parọ́ ká máa rí kó jẹ́ pé onírọ́ ni ẹ̀ ń tòótọ́ but òun wá àpíà sáwọn èèyàn pé òun parọ́ àwa dẹ̀ mọ̀ pé onírọ́ ni ẹ́ ó wá ń fi tìẹ́ máa bàtà yí àwa tẹ́ pé adó sórí ìpè yìí jẹ́ náà àwa máa jáde fún ẹ tán. sóhun tó ṣẹlẹ̀ nìyẹn kò possible kó wá jáde kó wá ní Tinubu òun ni kọ́ vóòtì fún o tó pọ̀ jẹ́ Yorùbá Yorùbá ni o, ẹ́n, Igbo kì í dára wọn, Hausa kì í dára wọn. Tinubu, ibo lo ti ríran yẹn? Ṣé o ò ti ẹ, o ò ti, o ò rí pé èèyàn ń ni? Délé Genesis, níbo lo ti rí? You call yourself a spiritualist. You need to, o ní láti kọ́kọ́ lọ research ẹ̀ náà first. O tún ẹ wá sọ the worst thing bẹ́ẹ̀ ni. O ní kó tí ẹ̀ sì kọ́kọ́ gbé fún un náà kó máa ṣe, kó ṣe náà ṣé nàìjíríà ṣé ayé wa wá jẹ́ káìtì ni ṣé ayé wa jẹ́ fúbọ̀ àbí ìka ní gbogbo ìgbà tẹ́ ti lówó ẹ kàn ń wá slave lábẹ́ yín ni ẹ tó máa máa tú bàtà yín tó máa máa bá yín fọ bàtà no wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún mi o mo ṣe ń dáná ọ́fíìsì mi fúnra mi I do many things sometimes for myself. Yeah kìdẹ kì í ṣe pé mi ò lọ́mọ lọ́dọ̀ mò ń fọ mọ́tò mi nígbà <laughs> míì tí mo máa ń rí i pé àwọn náà ní orí tí wọ́n ń rò wọ́n ní nǹkan tí wọ́n ń rò nínú ara wọn bẹ́ẹ̀ náà lọ ń jẹun lọ ń gbowó wọ́n ń gbowó oṣù àwọn tá a máa sanwó oṣù ti fún wọn ti wà ńlẹ̀ rẹpẹtẹ báyìí Tinubu tẹ́ ẹ bá vóòtì fún ẹ máa jẹ̀yà o mo tún ti sọ nínú fídíò yìí tẹ́ ẹ bá vóòtì fún gbogbo wọn pátá ẹ máa jẹ̀yà díólìtì náà ni pé kólíkálukú máa lọ lọ́nà tiẹ̀ kò ń ṣe Tinubu nìkan but ìran Tinubu yẹn pọ̀ wípé kò sọ̀rọ̀ lórí ẹ̀ ìran àtìkù pọ̀ pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo wọn pátá kò sọ̀rọ̀ lórí wọn. but ìkọ́kọ̀ pọ̀ jù kan lọ ló ṣe pé à ń tẹnumọ́bì kan so by the time tá ṣe ń process yorùbá nation jẹ́ kí n sọ fún ẹ tá à ń process ẹ lọ́wọ́ ṣùgbọ́n pé nǹkan náà la máa ṣe jókòó lé lórí so therefore tẹ́ni tó bá wá tó tẹnu báwọn nǹkan yẹn a máa ní láti tètè sọ fún ah ẹ má jẹ́ kó tàn yín gbogbo àwọn tó ń sọ̀pọ́tì Tinubu ẹni tó ń jẹ lábẹ́ ẹni ìwọ máa wò ó sí wọ́n ń pín wọ́n ń pín káàdì káàdì lẹ́nìí káàdì náà mo wá béèrè lọ́wọ́ àwọn tó pín káàdì yẹn fún mo ní tó bá pín káàdì fún yín tán ṣé tí wọ́n bá tún wọlé náà ṣọ́tún máa pín airtime fún yín <laughs> ah, ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti run pátápátá ọmọ Yorùbá ọmọ Yorùbá tí ò ti gbọ́n um nínú season táwa yóò lè gbọ́n mọ́ láyé ìyá ló máa pa ẹ̀ wo wàláì ṣé pé season tá à ń lọ yẹn olówó máa di owó ẹ̀ mú ni olówó kan rẹ̀dí láti máa ní òun fẹ́ fún ẹ lówó o ti fi ọwọ́ ara ṣera ẹ o ti fi ọwọ́ ara ẹ ba iye when you choose the wrong way when you choose the wrong president in Nigeria meanwhile nígbà táwa ṣe ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation lọ tí kò dà pé kò tí ì dì tẹ́ ẹ bá wá lọ choose wrong president ayé ẹ̀ ta tí ẹ ń bàjẹ́ ẹni tó lówó máa di owó ẹ̀ mú tó pé wàhálà máa ṣẹlẹ̀ nínú ọdún yẹn. adowó ẹ̀ mú wọ́n ń pín kírẹ́dìtì fún yín ẹ̀rìn Tinubu lẹ́ máa dìbò fún wọn pé kírẹ́dìtì yẹn ò dẹ̀ ju one thousand naira lọ ẹ̀yin oníyà one thousand naira credit ló ń pín fún yín. Kò tó bẹ́ẹ̀, ẹ jẹ́ kí ẹnikẹ́ni tó bá wẹ́ pé ó fẹ́ bá gun orí oyè, ẹ jẹ́ kí iṣẹ́ ẹ̀ kó jẹ́ kó gun orí oyè náà. Ṣé ráìsì tó ń pín fún yín, ṣó tiẹ̀ wà ìdí ẹ̀? Ṣó wà speakable? Ṣó wà hearable? kọ́ máa pín ráìsì ráìsì tí wọ́n ò pín fún wa lọ́dún tó kọjá tí wọ́n ò pín fún wa lọ́dún méjì sẹ́yìn ọwọ́ àdàtọ̀ wá fẹ́ ṣe ìdìbò wa máa ń pín ráìsì fún yín kí ló dé tẹ́ ò ṣe fẹ́ gbọ́ràn ṣíà fídíò yìí tó bá bá ń lé dáadáa tó dẹ̀ kọ́gbọ́n nínú ẹ̀ á bá genesis jà o ṣùgbọ́n kó má ti àwọn èèyàn síbi tí kò jẹ́ kó lọ ṣóun mi ṣe kò ní ẹ̀mí ọlọ́run kankan nínú pẹ̀lú ohun tó sọ yẹn so therefore ẹni tó bá dẹ̀ ń rìn pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì kò lè lẹ́mìí ọlọ́run nínú àwọn tó bá ń rìn pẹ̀lú politicians ó máa dàbí chameleon àwọn tó da fún tó ń fún lówó tó ń jẹ oúnjẹ lọ́dọ̀ ẹ̀ àwọn lọ bú àwa yẹn àwa ò dẹ̀ ní kẹ́ ẹ má bù wá ẹ tún máa kọ̀ntínù láti lọ́ọ́ máa gba owó lọ́wọ́ Genesis nìṣẹ́ ayé yín máa bàjẹ́ pátápátá ṣojú òun tì yín kẹ́ lọ́ọ́ máa tọrọ owó ìtìjú ńlá nìna sometimes o ti bá fẹ́ fẹ́yàn lówó gan obìnrin kan lọ́dọ̀ mi ní ọ̀sán àná mo wá rí bó ṣe ń ṣe ó jẹ́ kan nínú àwọn ọmọ chọ́ọ̀chì mi mo wá rí bó ṣe ó pẹ́ gan kó tó sọ̀rọ̀ mo ṣàfẹ́ mọ ohun tó ṣe wá láwọn ọmọ òun wọ́n wà nílé wọn lọ sí school. láwọn ọmọ òun wà nílé wọn lọ sí school ó ní èlò lówó school yẹn ó ní owó àwọn méjèèjì táyé kẹ́hìndé ni wọn ó ní eighty five thousand naira lówó àwọn méjèèjì ah ìkíní ojú ń tì mí gan àti fún yín ìwọ tó ìwọ mo dẹ̀ rí pé kò fẹ́ sọ fún mi ṣùgbọ́n ó wà nínú ìrònú àwọn ọmọ yẹn ò lọ́léwé mo dẹ̀ bọ́ sínú bọ́ọ̀sì mo dẹ̀ kó fifty thousand fún pé gba fifty thousand lọ dá àwọn ọmọ yẹn padà sí skul lẹ́ni ọlọ́run máa yanjú ìtòkùn ọjọ́ wo ni mo fẹ́ ṣe yẹn dá ìyẹn ló ṣe pé àwa náà ń pariwo lẹ́ni káyé àwọn ọmọge yẹn náà lè dá àwọn tó bímọ wọ́n ní agbára láti ṣiṣẹ́ tó kò ṣiṣẹ́ àwọn tó bá dẹ̀ mọ politician àwọn lọ́mọ ọjọ́ wọn ń ríṣẹ́ ṣé mi mọ politician mi ò dẹ̀ fẹ́ mọ politician i don't want to know you. <laughs> bọ̀dá kan tí mo mọ̀ tó máa ń ṣe PDP òun náà ti dupò is a good person to me very good person to me. ah tí even tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí is a good person to me. PDP <laughs> ló máa ń ṣe bíi pé bí ẹni tó dáa tí mo rí pé apart from pé ó ń ṣe PDP yẹn mo rí pé mo ti sọ̀rọ̀ ẹ̀rí gan nínú sáfíìsì ti pẹ́ nínú àwọn years kan tó bá gbé tó bá gbé kánsẹ́lọ̀ fún ó máa wàláì ó máa tún bíbà ṣe nǹkan kan wá ṣẹlẹ̀ sí nínú ọ̀sẹ̀ tó kọjá àwa ò sí nílé wọ́n á bẹ̀rẹ̀ sí ń pè mí mi ò lè gbé kọ́ gbà tí mo dé ló wá sọ fún wọn ní àwọn kan wá wo àwọn èèyàn kan lọ rìpọ́ọ̀tù ilé àwọn wọ́n wá wo onígbà tó wá wo yẹn tóun jáde tóun bẹ́ẹ̀ ṣe lọ ń bá wọn àwọn tó wá wo àwọn local government àwọn Lagos tó wá wo wọ́n wá lọ ti òun mọ́nú back barrier ó ní létà tí wọ́n tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ òun rárá wọ́n ní káwọn lọ mú four hundred thousand wọn káwọn tó release òun wọ́n ní à ẹ̀yin tí ẹ ti dupò tẹ́tí du ipò ẹ̀ kánsẹ́lọ̀ bíi ẹ̀mẹ́ta tí ẹ̀ wọlé àwọn jẹ́ kẹ́ ẹ̀ lè mọ̀yàn náà nínú <laughs> nínú nínú gọ́ọ̀mẹ̀ntì yìí wọn náà rí ẹni tó ti wọ́n sọ pé kí ni àǹfààní pé ó ń dupò kí ni àǹfààní tó pe rẹ PDP táwọn kan dẹ̀ fọ ilé ẹ nínú Èkó yìí náà èèyàn kan ló lọ report ilé ẹ o ní tọ́ílẹ̀tì tí ó ṣe sí ilé ẹ o ní yẹn kò capside ni ó kò fọ́ ni ó wá lọ rìpọ́ọ̀tì ilé yẹn pé ilé yìí gan lè fọ́ ó dẹ̀ dé bẹ́ẹ̀ níjọ́ yẹn ó dẹ̀ fọ́ ilé yẹn níjọ́ yẹn náà <laughs> mo ní kí wá láǹfààní pò mọ̀yàn mo níjọ pé ìdí táwa ṣe ń pariwo Yorùbá nation nìyẹn a nídìí láti mọ̀yàn tó bá gbé wa náà lọ́ọ̀yà ló máa wá gbà wá ń bẹ̀ Ah, nígbà tá a tá à sọ this is self determination and we have right to self determination. ó bá gbé wa lọ́ọ̀yà ló máa wá gbà wá ń bẹ̀ náà a máa bá wọn fa wa lánàá òkè kí wọ́n á rí equivalent sínsìn wọ́n fọ́ lé yín wọ́n tún ti ìmọ̀ Black Maria wọ́n tún ní kẹ́ lọ four hundred thousand naira wá ṣe ẹ tíǹkì òun fẹ́ dárúkọ ètò orúkọ ẹ ti fẹ́ jáde lẹ́nu yìí ẹ tíǹkì o Yorùbá nation is the is, is the last solution ìjọ kan tí mò ń pariwo pé àfi kí Yorùbá lọ àfi kí Biafra lọ èèyàn kan wá ń bomi pé ọ̀dẹ̀ ni mí kí ni mò ń dárúkọ Biafra fún that is ìdí tẹ́ ẹ ṣe jẹ́ kí enemy pọ̀ nìyẹn mùsùlùmù èyí kìrìsìtẹ́nì mo fẹ́ lè fi gbogbo ọwọ́ sọ̀yà wípé kìrìsìtẹ́nì ò èyí mùsùlùmù mùsùlùmù gangan ló èyí kìrìsìtẹ́nì mùsùlùmù yìí náà òun ló èyí àwọn àwọn traditionals sórí àwọn traditional táwa ń sọ yìí tí ẹ̀sìn àbáláyé yìí wọn ò èètì ẹnikẹ́ni ẹ̀yin lè jẹ́ kí wọ́n èètì yín ẹ ò lè máa sọ̀rọ̀ òdì sí wọn káwọn náà má wá ọ̀nà láti bà tiyín jẹ́ kò pọ́síbù mo nífẹ̀ẹ́ sí bí ẹ bá sọ ọ ni mo máa sọ bẹ́ẹ̀ borí àwọn gan òpè bẹ́ẹ̀ sọ̀rọ̀ òṣì kí wọ́n ta yín lọ́fà kẹ́ kú dànù kò sọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹ kú dànù jẹ́jẹ́ lẹni tó ń ṣe nǹkan ẹ ṣe nǹkan ẹ kò pè ẹ kò fọ́ọ̀sì ẹ pé kó wá ṣẹ̀sì ò ń bu ìwọ preach normal bọ́lọ́run ṣe ní kó preach àní tó bá máa change máa change o ò lè kó gbogbo èèyàn déjọba ọlọ́run o máa padà ṣẹ̀ ni kọ́rù ẹ má padà dàbí Mósè tí kò délẹ̀ ìlérí ọ̀pọ̀lọpọ̀ àáfà lọ́rọ̀ wọn máa dàbí Mósè tí kò dé ilẹ̀ ìlérí Face ohun tọ́lọ́run rán ẹ wà pé fídíò yìí comprise many things ṣùgbọ́n ìwọ tó o bá ní òye èyí tó bá jẹ́ tiẹ̀ kó o mu nínú ẹ kò sí àtúnṣe fún nàìjíríà mọ́ many ways òun ni mo fi sọ bẹ́ẹ̀ pé kò sí àtúnṣe fún nàìjíríà ẹ jẹ́ kí a tètè bí ẹsẹ̀ lé ibi tá à ń lọ bá a ṣe ń pariwo yorùbá nation yìí òun nìkan ló lè ṣe kí haúsá kó dúró ní tiẹ̀ yíbò kó dúró ní tiẹ̀ kí yorùbá kó dúró ní tiẹ̀ èdè wa ò papọ̀ nítorí pé èdè wa ò papọ̀ yẹn ìkíní nìyẹn ó ń fún àwa mẹ́tẹ̀ẹ̀ta ní wàhálà ìkejì bí èdè wa ò bá tiẹ̀ dẹ̀ papọ̀ tó bá pé a ní ìfẹ́ tó yí ìkoro ni wàláì this country will continue to move but kò sífẹ́ láàrin wa even religion gan ó ti jẹ́ kí ìfẹ́ kú kí ìfẹ́ kú láàrin wa so all these things start from the religion bíbélì ṣe sọ wípé tó ń bá fẹ́ bẹ̀rẹ̀ ìdájọ́ ó ní láti inú chọ́ọ̀chì lòun ti máa bẹ̀rẹ̀ ìdájọ́ òun so therefore once again my name is Baba Confirm JP. Baba Confirm JP lórúkọ wa. Tó bá mọye àwọn èèyàn tó jápa, I was in there, I took somebody to to international airport today. Kò wá wo àwọn èèyàn tó jápa. <laughs> tó jápa mo rí ìyá arúgbó mo rí ọmọ ẹ̀ mo rí ọkọ ẹ̀ ìyàwó ọmọ ẹ̀ mo rí àwọn ọmọ ẹ̀ tí wọ́n japa mò ń wò pé ẹ́ àdúrà èèyàn yìí wá ṣe ni wọn fún wọn físà wọn fún wọn fún yàn físà àti ìmọ̀ the right place ni èmi ò japa o tá a bá rẹni tó lè ẹ̀pù mi fún físà o mo ní di físà UK èmi ò japa ṣùgbọ́n a ní ìdí ìrànlọ́wọ́ pé ká máa lọ ká máa bọ̀ mo ní ìdí físà Europe ó jẹ́ Europe náà ni mo ní ìdí físà Europe ká máa lọ ká máa bọ̀ ká máa lọ ká máa bọ̀ àwa ò japa o ṣùgbọ́n lẹ́ni a rí àwọn tó japa <laughs> ọ̀pọ̀ rẹpẹtẹ that was yesterday àwọn èèyàn ń lọ wọ́n ti bayé wọn jẹ́ àwọn èèyàn ti dẹ̀yìn sí nàìjíríà tí wọ́n ló dàbọ̀ àwọn ò ní wá mọ́ tẹ́ ẹ bá tún lù yín ṣe àwọn á máa ṣe kí ni àwọn á máa padà bọ̀ i am telling you rántí wípé àwọn olórí burúkú náà tí ẹ ní pé àwọn lè fẹ́ jẹ́ kó wọlé àwọn náà ti japa Tinubu ti japa ó wà ní UK ẹ Atiku ti japa Atiku yẹn ó mọbi tó ń wà ó wà ní Dubai ó ń ṣayé ẹ̀ ní Dubai àtòun àtàwọn ọmọ ẹ̀ Dubai ló wà gbogbo fámìlì ẹ̀ Dubai ló wà ṣèkí ìwọ wá rorí ẹ̀ dáadáa ọ̀pọ̀ ìwọ ò ní visa ò ní kankan tọ́ba tún jẹ́ pé ẹ tún ẹ̀lẹ́ẹ̀tì wọn àtọ̀hún lọ́ọ́ ti máa máa rúùlù yìí ìyà á dẹ̀ máa jẹ wọ́n bí ronú dáadáa a ò èètì ẹnikẹ́ni this is not hate speech a ò èètì ẹnikẹ́ni ṣùgbọ́n ohun tá a bá lọ́wọ́ wọn tí kò dáa òun ni mi ń sọ síta ronú ẹ̀ dáadáa o kó o tó ṣù sẹ́nikẹ́ni láti dìbò fún un ṣùgbọ́n ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ ìdìbò yìí ni wípé èmi mọ̀ pé ìdìbò máa wá àwọn kan ti pè mí wọ́n ní bàbá ọlọ́lúwa sọ fáwọn pé ìdìbò ni wá ṣùgbọ́n èmi mọ̀ ìdìbò máa wá ìjà kọ̀ máa ṣẹlẹ̀ ni ṣùgbọ́n ìdìbò máa wá mo mọ̀ bẹ́ẹ̀ tásọtẹ́lẹ̀ bá ṣe máa jáde máa wá sọ pé ó ṣe mo dẹ̀ mọ̀ wípé èèyàn kan máa padà rúùlù lù yìí ṣá ó dá mi lójú pending ní ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation táwa ń ṣe yìí tó máa fi padà wá sí ayé something must be going on ojú òní tiwa God bless you kẹ́ni nice day ẹ ṣé gan bye for today you can share it Share ń me. share to every platform àwọn tó ní tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ làákàyè kò jẹ́ kó tẹ́tí kí wọ́n gbọ́ ẹ ṣé gan ni kẹ́ lójú ọjọ́ tó dára orúkọ mi lẹ́ǹkan sí Baba Confirm JP bye.